Nobody wants to do anything for anyone without getting nothing in return. No. That's life. Ẹ tún máa béèrè, ẹ máa gbọ́, ẹ máa gbọ́, ẹ èwo ni àmọ̀ràn bí ní ọ̀yọ́ kẹ́ ẹ máa gbé kéèyàn gbé kété lórí kẹ́ ẹ máa béèrè kété lódò. Orí ìyá bàbá ẹ̀ ló gbalẹ̀. Orí ìyá aládìẹ. Ẹ ẹni sọ ìwọ nígbèrè gan ṣé ìdílà kan fọwọ́ pa tí wọ́n fọwọ́ tá. jo mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ torí mo kò rí pé ẹ̀mú mi látara ẹ̀mú mi kiri látara ẹ̀mú mi wọ ilé kí ló ń ṣẹlẹ̀ what's going on. ọmọ mi dà kí ló sọ ọmọ mi kí ló sọ ọmọ mi. ó kò ṣàdédé ṣubú ni mí náà mọ̀ kó tó ṣẹlẹ̀. ó bẹ́tà kó lọ rí dókítà ẹ̀ kó lọ gba abẹ́rẹ́ amọ́niṣe ni. iye mi náà bì. ṣé ń ṣe tẹ́lẹ̀ kọ́ la ṣe ń ṣe ń sìn ó mọ̀ a ní láti lówó tó pọ̀ sí i. nínú kọlọjọ lẹ́yìn kọlọjọ ní jáàmù àpapọ̀. àpapọ̀ ẹ̀ lọ́dẹ̀ mọ̀ jáàmù. ṣẹ́gun ọkọ fún pẹ́pẹ́ kì í lọ. àfíńdálì kìlá ìbínú ra mú jọ sí. ìnà gbogbo àwọn ọmọkùnrin ti níyàwó ti ìnà àwọn àdẹ̀mọ́bẹ̀ yín tọ́jú ìyàwó yín fọlábí lòun láìka ọmọ ẹ̀lẹ́yìn kí ló dé ẹ má disturb ẹ̀ náà tó bá dẹ̀ jẹ́ pé lórí ọ̀rọ̀ ṣẹ́ ni ẹ̀wù ẹ̀ka fi sílẹ̀ àwọn méjì fẹ́ fẹ́ra wọn ni àwa ẹlòmíràn máa lò fún ṣẹ́.